tó kí n wùwà yó. ó tó bẹ́ẹ̀. àní ṣó tó kí n wùwà yó. ó tó bẹ́ẹ̀. owó ojú rí èmi nìkan mo lè ṣàlàyé. ó tó bẹ́ẹ̀. àní ṣó tó tó bẹ́ẹ̀. ọ̀pọ̀ ohun ló ń ṣẹlẹ̀. ṣẹlẹ̀ sẹ́dá ohun tó rò àti pé ènìyàn ló kẹ́sìn lóò ẹ̀sìn ò máa níta máa ṣe dání lẹ́jọ́ ká má bàa dá ọ lẹ́jọ́ ṣòtò ìwà yóò ó tó bẹ́ẹ̀ àní ṣòtò. Oh. tó kí n wá yó. ó tó bẹ́ẹ̀. ẹnìkan ló mọ ò jẹ́ kó wá ròyìn o bí mo bá lanu sọtẹnu mi ẹ má kánú mi èmi ní tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ o tó kí n wò ayọ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣòtò ìlú ayọ̀ ó tó bẹ́ẹ̀ àní ṣòtò kí n wà. mi ikú ẹni yóò yóò oṣù méje yìí. yóò oṣù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni. ọkọ màdámù kan tó jẹjẹ gúdú jẹra ikún rẹ yọ tó tọdọ ẹ yìí. lẹ́ẹ̀dù tiẹ̀ ikún ọkọ màdámù yọ tó. àbí bí wọlé o kó bímọ o. ó dàbí ti yíṣẹ́ ń lè kú ẹ madam gbọ́ lẹ́nu ẹ pé kí wọ́n kàn ń yọ mo bá ṣeré èwo ni madam gbọ́ oh, lẹ́nu èwo náà gbọ̀n gbọ́. Sule oya mo ti set ọlá mi dàgàn ọlá mi kí ló tún ṣe látẹ̀ẹ̀kan gbé pọ́s fún mi jọ. ìwọ mò ń bọ̀ o ọlá mi gbé bọ́ọ̀sì fún mi ewo lè lè tó lọ gbé wáyé ṣé mo wá iṣẹ́ ni ah, abájọ tó ń ṣe kẹrẹ látẹ̀ẹ̀kan gbà tó gbọ́ pé mo fẹ́ lọ patí ṣé wọn náà lọ patí pẹ̀lú mi ni tàbí mo ra olómù yìí. no mo believe pé bó ṣe múra yẹn kémi àti nkádẹ wọlé kájọ ṣe fàájì lọ́nà. ọlá mi wọlé gbé báàgì padà lọ sínú ilé kó lọ sínú ilé irú ẹ̀ náà wá bẹ̀ kí ló mọ̀ tí mo lọ ṣe pàtó fún mi lọ kájọ lọ patí padà sínú ilé. kúrò ẹ lọ jàre ìwọ ń tiẹ̀ báwo. àníṣó kí n wò ayò. ó tó bẹ́ẹ̀. ohun ojú mi rí èmi nìkan mo lè ṣàlàyé. dami ò kí n ráyè he's always busy ó mọ̀ náà ó da ìgbà ó ní wọ́n ráyè. next week. Uh, okay, okay, hold on, hold on. But I'm ṣe máa yìí next week. Wo jẹ́ ìpẹ́ padà, jẹ́ ìpẹ́ padà. Láàrin Banji banjin. Banji ni. Ah, kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ rí fún? Mo ní ìtumọ̀ kan tó fẹ́ rí yín. Ó kò máa sọ pé mo fẹ́ rí yín, mo fẹ́ rí mo fẹ́ rí Mo mọ problem. Oh, mo fẹ́ bóyá ó fẹ́ dànù fún yín. dànù ẹ ṣé mo ti fi ẹ fọ anyway ó uh, lè sọ pé ó yẹ sí nínú sùn. you weekend. that's fine. Whoa, wo wo tí máa dé a máa sọ gbogbo yẹn jẹ́ kí n dé ná tí máa ti dé ah wàhálà ọkùnrin yìí ti pọ̀ jù ee eh, ni my dear àwọn àbúrò ẹ̀ ń kọ́ eh, ọ̀rẹ́ mi Adéọlá má bínú o bàbá yìí ló ń fún mi problem látẹ̀kàn nǹkan tí máa ní kó ṣe kò ní ṣe nǹkan míì ló máa máa ṣe ọ̀rọ̀ ègún tẹ̀ ti sún mi eh, tí máa ní kó ṣe lé máa lóun ó ti rẹ̀ òun òun ti táyà òun fẹ́ rẹ̀ tí mímọ́ kan tó ń ṣe tó lóun fẹ́ rẹ̀ tì ọ̀rọ̀ ẹ ti sún mi gbogbo nǹkan tó yẹ kó ṣe láàárọ̀ yìí sì kò tí ì wo time wo súlẹ̀ dẹ̀ ti pè mí pé ti wọ́ mọ́tò tán ká máa lọ má bínú jàre. èmi ò bínú ṣùgbọ́n mo mọ̀ pé o lè change <laughs> wo time ó yẹ kó mọ̀ pé ibi tá à ń lọ rẹ̀ ní àkókò náà. mo ti ní o má bínú má bínú. mi ò bínú ah. àti pé ọ̀rọ̀ bàbá gan pàápàá tó sọ àwọn àṣàlẹ̀ tó bá rí bó ṣe ń ra wá ródóródó. mo tiẹ̀ tún jẹ́ kó máa yí wọn pa àkórè ìyàwó yín ni mo jẹ́ ẹ̀ bó ṣe ń ṣe ikú yẹn tẹ ṣe báyìí pẹ̀lú mi wọn ní rárá ọ̀tọ̀ ọmọ ọmọ nǹkan tó gbé fọmọ tó kọ́ ọmọ kó mu bẹ́ẹ̀ náà ṣe tó ṣe. ó ń láti ṣe ó dà tí mo fún nìyẹn ó dẹ̀ láti ṣe ó láti tó gbọ́n ọ̀rẹ́ mi lé ni gbogbo àwọn ọ̀rẹ́ mi tó bá ti wọnú ilé yìí wá bó ṣe pọ́ pàdé wọn níta ni ó máa pọn wọn lé ó máa máa rá bàbà fún wọn ni bó jẹ́ àwọn ẹbí mi ló wọnú ilé yìí wá ó máa máa rá bàbà fún wọn ni so díìtì ẹ̀ ni ó máa ṣe kékeré lọ́sẹ̀rẹ̀ yẹn. ọkọ ẹ̀ là ń sọ ọpa. ọkọ mi bàbá ọkọ mi ọlánilẹ́kan bàbá àbáyọ̀mí ọkọ mi ni mi ìdí náà kọkọ mi kọ ọkọ mi ni wọn gbẹnu kúrò lórí yẹn. o ti ń bá nǹkan mi bọ̀ o ń bá nǹkan mi bọ̀ o gbàgbé sáìdì mi ṣòtìgbọ́ àmàyẹlé a máa lọ súlẹ̀ tí ló ti rẹ́dì ẹja lọ. inú mi dùn gan láti rí in person although mo ti ń try láti rí yín for a very long time ó máa ń sọ fún mi pé busy but i'm very very happy to see you today mo dẹ̀ rí pé really eh, busy. Um, you're welcome. You're welcome. Ìwọ náà ṣáà ti rí i pé mo máa ń busy gan. In fact, èyí ní èyí tí mo fi lẹ̀ gan <laughs> tí ò bá ṣe pé Fisáyọ̀ kan disturb mi lójoojúmọ́ ló kàn bá mi fà á. Ah, boyfriend mi fẹ́ yọjú sí yín o, boyfriend mi fẹ́ rí omi kí ló le tó yẹn. Mo ń láti excuse time mi láti make sure pé èyí ní ìmọ̀ wà available. You know. Ẹ so báwo dẹ̀ ni? Um, kí ni nǹkan pàtó tó fẹ́ rí mi fún gbọ̀ngàn náà. Um, ọkọ àbáyọ mo ti ṣetán láti jẹ ọkọ fún Fisáyọ̀ I'm ready to be a husband. ọ̀sán ìgbà tó ń ṣáà ti tẹ́ kó yé mi sí ni pé mo ti ṣetán láti fẹ́ àbúrò mi mo dẹ̀ ti fẹ́ dànù eh, sí wàhálà eh, madam. Bísáyọ̀, ó ṣàgbọ́ gbogbo nǹkan tó sọ. Bẹ́ẹ̀ sà, mo gbọ́ sà. Ṣé ìwọ ti wá ṣetán láti fi ṣe ọkọ? Ìdáhùn. Ah, ah, mo ti ṣetán. Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Ṣẹ́yìn fẹ́ má rìn? Mo ti ready. Ah. Ẹ́ kí lẹ sọ́n sí? Kí lẹ ń jókòó ṣe? Ṣé bí ní mi kúrò ní bọ̀dá mi ni? Èmi ti máa lóyún lélẹ̀ ẹ máa kúrò níbí báyìí o ilé ọkọ tèmi lèmi wà yìí náà ẹ̀yin máa lọ sí ilé ọkọ sí yìí ni ṣé ẹ mọ̀ ni. ó ṣáà ti gbọ́ nǹkan tó sọ ó lóun ò sí ìfẹ́ di. <laughs> ẹ wò ọkọ àbáyọ ṣó possible kí n mọ àdírẹ́sì ìfura kí n lè wá mi àtijọ́ so she's just kidding. Oh. ó yẹ ká kókó àzún pé ó ń ṣeré ní àbí. ó ń ṣeré ní. <laughs> bóyá ojú mi tì í. Um, Professor, what's the meaning of this now? Why are you embarrassing me? mo sọ fún ẹ ká tó wá oh are you serious <laughs> she's not serious ẹ má dànù. ṣé òun ti jù ni àyè mi àti ẹ it's okay well èmi kàn máa pẹ̀lú advice kan jẹ́ kó mú ẹ lọ sọ́dọ̀ àwọn parents rẹ̀ um, jẹ́ kó mú ẹ lọ sọ́dọ̀ àwọn parents mi náà ló bá ti thank you so much i really really appreciate this ẹ ṣé gan <laughs> ẹ wò ó nísìnyí tẹ ti wá di brother in law mi ẹ ẹ má ti ju ẹbí fún ẹ ti gba ìfìlà tó ẹ kí lè wá fẹ́ jẹ kí lè jẹ kí lè fẹ́ fún mi. Um, oúnjẹ ẹ ní máa jẹ oúnjẹ. ó jẹ́ ìlú kí ni kí lè rẹ̀ jẹ́ kí lọ́rọ̀. ṣé hmm. ẹ ní àfẹ́ni wà wàlá. bọ̀dá ọmọ mi yá mi lẹ́nu bí n ṣe sọ pé ìmọ̀ mi mọ́ ìmọ̀ mi mọ́ bẹ́ẹ̀ ìwojú mi dáadáa mi ò rántí ẹ̀ torí bóyá gbogbo ìró tó lé sójú yẹn ó dì sí ìfúnwáìsì mi. bọ̀dà mo ṣe bí létí ró láti gbà mo ti wà ní kékeré rè ni. mo mọ̀ ọ́ mọ̀ pé yín ni pé kí a bọ̀ níbẹ̀ ah, ẹ̀gbọ́n mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín bí ẹni mo ẹ ṣe rí ìgbà tí mọ̀ yín ni bùjẹ́bùdànù ní ire ìṣayé gan-an nígbà yín wà ní Ṣàngóde ìgbà nìyá sì wà níbi ìyànmọ kéékèèké ah, yìí fún wa lówó gan gbogbo ibi bá jókòó síbẹ̀ gbogbo èèyàn máa mọ̀ ẹgbẹ́ èèyàn wọbẹ̀. ẹ mú mi mọ ẹ ṣùgbọ́n yàtọ̀ nígbà tó dẹ̀ létí ró yẹn ó change fèsè lójú mi kò jẹ́ kí n mọ orú èèyàn tó jẹ́ i'm sorry. bọ̀dá èyí tí ẹ ṣe é ṣe ń ṣẹlẹ̀ gan-an ní gbàgbé títí ó ń ṣẹlẹ̀ ni pé mo ṣe pè yín pé kí n wá tí n dẹ̀ wá à ah, agbọ̀rọ̀ lọ́hùn gbogbo ogun mi já yín olódùmarè á wó palẹ̀ torí etí mi ti kún nígboro èyí ṣerú rí bí iye ló yẹ kí n wà nírú kọ̀ǹdíṣọ̀n ah, ẹ gbọ́ ìjà gan ìjà kùtùkùtù àmọ́ bí n ṣe fi sáyé dáyé ìgbẹ́ ah, ẹ gbọ́ ó mọ̀ ṣe o kí kó ṣẹlẹ̀ gangan kí kó ti rí kí ló ṣe é káyé rí lápá yé mi kó ti rí gan. àbúrò ní sùúrù gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn mi ò understand yẹ ṣé wọ́n ní mo ṣẹ̀yàn ni mi ò pààyàn náà. tó bá tiẹ̀ jẹ́ pé ń pààyàn gan ni ọjọ́ kan ọjọ́ kan ìjọba á da ilẹ̀ àárẹ̀ amnesty ṣùgbọ́n ó níyẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ibi amnesty àti àwa bóyá ọwọ́ Olódùmarè ni bóyá ọwọ́ madam ni a mọ̀. kí ló ṣẹlẹ̀ gangan sọ fún mi. mo sì rẹ o etí mi ti kún nígboro ìlà ṣe rurin nígbà míì ti bá kọjá ọ mọ́tò kan kọ̀ kọjá bẹ́ẹ̀ ayé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ti bí ẹ̀gbọ́n tọ̀hún òun rèé o kìnnìkan nígbà wọn bá mi júwèé rìn máa wò pé àlàyé ọjọ́ sí rèé ìyàwó orin mọ̀mí ìyàwó orin ọyìn ìyàwó orin ti lórí rí ah. <laughs> look at you ìyàwó mi mọ̀mí mi ah. lẹ́ni tó ń tọ́jú mi tó ń ṣe kẹ́mi ní every time by time look jẹ́ kí n jẹ́ kí kinní kan yẹ ṣé o rí nílé ayé ìyá àbúrò mo fẹ́ kó fi ọ̀rọ̀ mi kó fi kọ́gbọ́n o kó o dẹ̀ máa fi ṣe ìwà ẹ lọ títí láéláé. Ah tó o bá fẹ́yàwó tó o bá lọ́ọ̀fù ìyàwó ẹ you are a problem. look at sorry the way mo ṣe ń pọ́n ọmọ mi lé tí mò ń bá ṣe òun ló bí àwọn ọ̀tá mi nínú tí wọ́n fi wá ń rojọ́ fún ọ yẹn sórí mami tó ń wò yẹn kò síye ìgbà tí mo bá pè ó máa dá mi lóhùn tó bá pè mí my love màá ní yes mami ẹ bá mi ṣe lè máa ṣe fún un ìyẹn làwọn olóyìnbó ń pè ní true love. Ah ẹ̀gbọ́n ìtì ńlá yẹn kan níbi ọwọ́ orin ìgbé tàgbé. kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àbúrò. Ah, that is to say ayé ti kọjá àyè rìn mímọ ẹni ìṣẹ̀ ẹni bá ṣẹ̀ mo gbàdúrà pé kólódùmọ̀rẹ̀ kẹ yọ égúrò nu túbú mú àjàgà yín kó sí. mi ò ṣẹ́ ní bọ́ọ̀dì àbúrò look look look nítorí ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ kò tí ì yé mi dáadáa. bọ́dà ìyẹrin mọ̀ ti polúkú mùsùlùmí bẹ́ẹ̀ o ah, pẹ̀lú gbogbo imú mi gbọ́ lẹ́nu rí ibi pẹ́ ìyàwó rí ni mọ̀ mi. Ah. nígbà amọ̀ yìí tó pé ìní máa ń sọ fún wa pé ìyọmọ o bọ́n ṣe mí ṣe rèé o bọ́n ṣe mí ṣe rèé o ìyọmọbìnrin bọ́n ṣe mí mú wọn rèé bọ́n ṣe mí kan ọlẹ́sẹ̀ rèé bọ́n ṣe mí. Ah. Ah. ìgbà ìmọ̀ nìyẹn mistake tẹ́yìn ṣe nìyẹn. ìmọ̀ tí wọrí ìjọ ọmọ tí wá kí mo ti díẹ̀ wọ́n yọkọ̀rin abalẹ̀. ẹ wo lómi ọ̀lẹ́ ọ̀rọ̀ mu tí because tí mo bá délé bẹ́yẹn tí mami bá gbọ́ òórùn ọtí lẹ́nu mi no no no no kò láìkẹ́ àtọ̀ lọ́ àbúrò tó bá tún ní nǹkan míì tó bá fẹ́ bá mi sọ a máa sọ ní ọjọ́ mi mi ò gbọ́dọ̀ late you can't ṣayọ òótọ́ ọ̀rọ̀ tó ń wò yìí ó máa ń dàbí ìsọkúsọ ni ṣúyàwó obìnrin ilẹ̀wọ̀ kí n pẹ́ ṣù ilẹ̀wọ̀ kí n pẹ́ ṣù mo understand ẹ̀ kọ́ tó ń sọ ó yé mi but sori tí Banji ṣẹ̀ṣẹ̀ wá sílé báyìí tó ṣẹ̀ṣẹ̀ wá sílé ẹ̀gbọ́n mi jẹ́ kó ṣì máa wá nu títà ìbá tó máa mú lọ bá mú mi mo mọ̀ pé mo ṣọmọdé mọ́ dúró but this time out máa mú lọ bá mú mi because nǹkan tèmi sọ èmi ló yé mi nǹkan tí mò ń sọ. Fisáyọ̀ Fisáyọ̀ jọ ìgbà wo ni ìwà àti Banji ti wà nínú relationship tá à ń sọ yìí tó fi sọ pé tí time bá tó ìgbà wo ni time fẹ́ tó ṣóyí tó bá ti di ọmọkùnrin tó ti ń fòfò sóbìnrin tó ní mú mi lọlé ẹ tó bá tètè mú lọlé à babe àánú ẹ ṣe mí. mo understand ọ̀rọ̀ ọ̀rọ̀ yé mi but ẹ̀rù ń bà mí. ẹ̀rù ń bà ẹ́ jọ ẹ̀rù kí ló ń bà ẹ́ nínú pé kò mú Bánjí lọlé jọ ṣé tó bá mú lọlé òun wò pé bóyá tó bá já ẹ sílẹ̀ o kó má tún lè mú ẹlòmíì lọ pé àmú mi ẹlòmíì tún lélẹ̀. now you are getting it ah. point mi gangan nìyẹn ṣó ti yẹ so please though mo ti gbọ́ tó sọ i work on that but tí èsì fi mí lẹ́nu. Ah. ṣòro mi bẹ́ẹ̀ gbàdúrà pé Banji Banji is your home he is leaving you for nobody. abeg. Ah, o ṣe mo dúpẹ́ tó bá ti tó time máa mú lọ́lé. mo ti gbọ́ ọwọ́ kan ní so gbogbo nǹkan tí mo sọ yìí náà tó bá ṣe tuntun táìmù. mo ti gbọ́ kí ló máa jẹ. ẹ ra ma. yes. you are welcome. yes mom. dájà báyọ̀. mami. kọ́ ọmọ yín mi yẹn. ẹ ra sa. Ah, ọkọ ọmọ mi. bẹ́ẹ̀ ni fi sáyọ̀ ti tèmi ọkọ ẹ̀ lélẹ́yìí oh, how are you ẹ pẹ̀rẹ́ ẹ jọ kí ni orúkọ ti yín o. ìṣòro o ti ń bẹ ah. má bínú jàre my dear. i'm sorry i'm sorry yes ma. má àbáwá ah, ṣe ń ṣe tiwa ìfẹ́ ni <laughs> má bínú mo lè mọ̀ pé ìfẹ́ ti yín náà ó máa pọ̀ ju eléyìí lọ látàrọ lọ ah, má bínú kí wà ní orúkọ títí. orúkọ um, mi ni ọlábànjí fẹ́mi kọkà. ọlábànjí fẹ́mi kọkà that is nice ọmọ ni. Um, abẹ́òkúta ni mi ìjayé to be precise. that níbẹ̀ yẹn ìjayé lábẹ́òkúta ńlẹ̀ mi báyìí that is nice. Mm. Um, iṣẹ́ wo wá ló wá ń ṣe. Um, èmi ni aláṣẹ àti olùdarí maintain jesus entertainment and i also run maintain car wash. aláṣẹ olùdarí maintain jesus ah fisayo ṣé ò ń gbọ́ <laughs> o máa wá ṣẹ́kun iṣẹ́ ẹ̀ because aláṣẹ maintain jesus kò gbọ́dọ̀ lówó ju ẹ lọ. mọ́mí. I'm eh, <laughs> sorry, mom. <laughs> no more understand. Ah, owó tí n bá ní náà ìyàwó no náà ló ní. Àbí torí ẹbí náà la ṣe ń ṣiṣẹ́. Yeah, yeah, <laughs> that's so, true. So òun understand. Ah, ah. tó bá ní tìyàwó ẹ̀ ni. Lóòótọ́ ni, owó tó bá ní tìyàwó ẹ̀ ni. Ṣùgbọ́n nǹkan kí nǹkan tí ò bá jẹ́, abẹ́ bàtẹ́ ló máa <coughs> Baby. Ma. Bẹ́ẹ̀ni. Yeah, Mọ́mí. Excuse me ma, sorry ma. Ẹ mí n pé èmi máa wà lábẹ́ bàtà ìyàwó mi. Òun láti understand torí obìnrin òun ni ọkọ, ọkùnrin òun ni ìyàwó. Sori ìfẹ́ ni o, kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ o. Dẹ́rọ̀. What was what Fisayo? No, baby. Is she joking or what? What's yes, she's joking. No, no, no. Mommy, ẹni sùúrù. Èmi. Ah, ẹ gbàgbé. Ọlọ́run ní jẹ́ kí yẹn happen sí mi o my boy ṣorí àwọn nǹkan kan wà tí ò yẹ ṣorí nǹkan tí mo mi ń sọ yẹn ọkùnrin ẹ gbọ́dọ̀ wà kẹrin lórí ìyàwó ẹ ìyẹn ni àwọn Yorùbá tó bá sọ̀rọ̀ ìpè ìfẹ́ làkójá òfin olóyìnbó wa rí ẹ̀ wọ́n ní ìyẹn ni wọ́n pè ní real love. Daddy! Yes. Daddy, love. Excuse me, excuse me, Fisayo. Excuse me, Fisayo. Daddy! okay don't say that it's over the bar yeah um mo example real love lára yín mo rí pé yẹn níyàwó àwọn ọlọ́kọ wọn kò lè hápò sí mi missa. lílọ lílọ mi wá bí banji tàbí kí ló ń jẹ kí ló dé kí ló ṣe lè tó Oh, wáyé. mi ò real love ẹ bẹbí wọ sí má wọrí èmi ajẹ́ ìyàwó ẹ god forbid ẹ̀yin ní real love ẹ wò ẹ ti gbẹ̀rù dání ẹ sọ̀dọ̀ ẹ real love àbí real madness. okay ah. god bless you god bless you. What náà ti rọ kan. wọn náà ti pọ̀ Bàbáńjí kò lè fẹ́ ẹ ò ní fẹ́ ẹ ò ní fẹ́ fọwọ́ kan tẹ̀síwájú eléyìí oníwàrà pa ni ẹ wò bó ṣe rọ̀ ọdún ẹ wò bó ṣe rọ̀ ọdún tàbí gbẹ̀tọ̀ jẹ ẹ lè fẹ́ ra yí ìsáyẹ̀ ò lè fi fẹ́ ọ̀ lè fẹ́. ṣòtò ìlú ayò ó tó bẹ́ẹ̀ àní ṣòtò. ó dàbẹ̀ ni pé sobi àti fẹ́ máa dégbò máa lọ́wọ́ báyìí o. Ah, lọ́nà. mọ́mí yìí ni ìyá yín ni mọ́mì yín ni pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe tó yẹ pé àṣìwò pé okay fine tí mò ń sọ fún pé kẹ bá wọn sọ̀rọ̀ tẹ̀sí ń ṣiṣẹ́ lórí yẹn lọ́wọ́ mọ́mì ò tún change yes ṣẹ́bílì pé tẹ̀sí ní pé kí màá ti banjí ká lọ bẹ̀ nígbà tá a débẹ̀ ẹni pé kí ni mọ́mì sọ mọ́mì need láti máa insult mi lójú ọkọ àfẹ́sọ́nà mi mọ́mì need láti máa sọ fún mi ní ojú banjí wípé ẹ banjí ògbúdọ̀ lówó jù mí lọ èmi ló yẹ kí lówó ju banjí lọ kémi lè máa ṣọkọ lé banjí lórí who does that níbo náà ti ṣe irú ẹ̀ wáì tí mọ́mí ṣe báyìí náà. mọ́mí sọ bẹ́ẹ̀. Ah, ah. Eh, anyway eh, Fisayo calm down èmi náà máa ń ba ẹ̀ sọ time without number kì í ṣe gbogbo nǹkan náà ló gbúdọ̀ máa fi ṣe ariwo ariwo ariwo ẹ eh, ní sùúrù o don't worry màá bá mọ́mí sọ. ó dẹ̀ ṣọ́ pé mọ́mí ah, sọ bẹ́ẹ̀. ṣé mo ṣọ́ bóyá mọ́mí sọ bẹ́ẹ̀ ṣé ìmọ̀ mọ́mí yìí ni ṣé ìmọ̀ ìyá tẹ́ ní ni ẹ̀wọ̀n ti sún èmi o ó ti sún èmi mi tẹ̀lé kóòpù mọ́ mẹ́ ẹ̀wọ̀n ti sún mi. Sayo calm down don't worry uh, I will talk to her. Báwo dẹ̀ ni Banji ń kọ́ báyìí? Mo mi tẹ mo mi tẹ mo yín o tẹ fi kò tẹ pí kọ́ mi kò tẹ fi gbé ní ti lẹ́nu mi. okay it's okay. Má bá sọ̀rọ̀ tún <laughs> bá bá sọ̀rọ̀. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n èmi ò mọ̀ kó ti fẹ́ jẹun. Ẹ̀yin lè mọ̀ kó tẹ̀ fi jẹun. Calm down kí ló ń ṣe ẹ̀? bí mo bá lanu sọtẹnu mi ẹnu kanu mi Fisáyọ̀. èmi ni tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ o tó kí n hùwà yó ojú bẹ́ẹ̀ lọ ṣó tó kí n hùwà yó ojú bẹ́ẹ̀ ṣó tó kí n hùwà yó ojú bẹ́ẹ̀ báwo nígbà ah, ah. fast fast fast. mọ mi. báwo ni àbáyọ̀mí. kí ló ṣẹlẹ̀ bí o. kò sí kankan ṣé tí dájú ẹ pé àti sinmi ó wà sí sinmi tàbí bébì ibi òun àti sinmi ni. yes mọ mi ah. kí ló ṣẹlẹ̀ àbáyọ̀mí. ẹ eh, dadi. yes ìgbà wo lẹ́yìn kọ́ṣẹ́ massage. Ah. <laughs> sórí àbáyọ̀mí ó ṣe àwọn big mistake sórí tí èèyàn bá wà pẹ̀lú ìyàwó ẹ̀ nínú ilé ìyàwó yẹn gbọ́dọ̀ máa feel àwọn time kan pẹ̀lú ọkọ ẹ̀ àwọn nǹkan tó yẹ kí ọkọ ṣe the right thing tó yẹ kí ọkọ ṣe òun ni wọ́n ṣe. jíkẹ́ massage wọn. that is it. <laughs> dadi ṣe rí problem tí mo ní pẹ̀lú ẹ̀ pé a máa ń bá yín sòtọ̀rọ̀ òyìnbó yìí náà lè máa sọ ẹ àbọ̀ wa bá náà ni. okay àbáyọ̀mí that's my boy. kí ni yẹn. ẹ sọ pé kò sí nǹkan tó wrong nínú nǹkan tí dáadé ń ṣe. kí ló wrong níbẹ̀ kí ni. kí ni nǹkan tó ń wọ̀ sọ́run yìí. ó lè tẹ̀ sọ oúnjẹ tán ní kíchìn ni ó lè gbé kinní yìí wá fún mi ó lè ní kó rárá bá mi màsáàgì ẹsẹ̀ mi tí ó anything bad nínú ẹ̀ ni kò sí nǹkan tó bad now tàbí bébì mi. yes of course. bad now. wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣetán ní kíchìn ni èyí náà ti ń da ni wọ́n wá jókòó kí ló kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. mami ṣe orí nǹkan tí òye àbáyọ̀mí ó pọ̀ ju nǹkan tó yẹ lọ àbáyọ̀mí ṣorí tó bá níyàwó o láti máa ṣó ìyàwó ẹ pé ìwọ gan you know how to cook. dadi. tí mo bá tẹ ọba tẹ ọwọ́ síbí mi ìwàwọ ìfowó dìgbì tí mo mi lọ. dadi oh ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí family problem yìí nìyẹn oh. ọkàn yìí ni wọ́n nǹkan tó bá dẹ̀ wùn ilẹ̀ lè fi wọ́n ṣe èwo wá tún ni ti fisayo àbúrò mi tẹ́tún mú mọ́ ó lóun mú àfẹ́sọ́nà ẹ̀ wá báyìí ẹ̀dẹ̀ embarrassed débi bí ẹ tún sọ fún pé ó ń láti lówó ju ọkọ ẹ lọ ó láti bá ṣiṣẹ́ ọkọ kí ni tí. Ah, àbáyọ̀mí ó tọrọ ni mo bọmọ mi sọ ó tọrọ mo dẹ̀ sọ fẹ́ni tó mú wá tó ní àfẹ́sọ́nà òun ni wọn ló máa máa ọmọ mi ni ọmọ mi dẹ̀ gbọ́dọ̀ lówó ju ọkọ ẹ̀ lọ kò ah, ah. sí nǹkan tó bá àdé ń bẹ́ẹ̀. màámi. o ò rí bí dẹ́dẹ̀ ṣe ń tọ́jú mi ni o ò rí bó ṣe ń tẹ̀ kí àmì. kí lẹ ń sọ. ṣó bá àdé. kí lẹ ń sọ tó ń dùn lẹ́nu yín náà o kémi wo bí dáàdì ṣe ń tọ́jú yín o inú yín máa dùn tẹ bá rí tí bá tí bá ń ṣe báyìí pẹ̀lú obìnrin kí n máa dáná fún ìyàwó tèmi. ìwọ tí ẹ lè ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo sọ fún ẹ̀yin kó mú lò obìnrin náà máa tọ́jú ẹ̀ sórí dáàdi ẹ̀ kò ó yé mi ò yé dáàdi ẹ̀ tàbí bébì mi ṣé kò yé e? ẹ ẹ e. ẹ wo ìgbà tí mo gbọ́rọ̀ yìí mo fi pé bóyá fisayo parọ́ mọ́ yìí so ẹ ṣe lóòótọ́. mo sọ bẹ́ẹ̀ mo tún ṣe bẹ́ẹ̀ mo sọ. ẹ mọ́mì mọ́mì ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣe rí láìpù tẹ́yìn àtọkọ yín gbé yìí ó wù yín ni o àwa ọmọ yín ò rẹ́dì láti ṣe bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí ní time táwa wáyé ọkàn láti máa ṣèṣe ọkọ ni obìnrin dẹ̀ láti máa ṣèṣe obìnrin kí lẹ mean by pé kí Fisáyọ̀ máa ṣèṣe ọkọ kí lẹ mean by that ẹ wo mo wá wọ̀ nìyí ni ṣẹ́rí gbogbo ilé tẹ̀ ń sọ yẹn story ni ẹ má máa kọ́ ẹ má bà tiwa jẹ́ náà ní ìbá ti ní jẹ mo tún ti ní ṣe ni yes of course ọlọ́run ọba mo tún ti ní ṣe ni wa ó dà pé kò yé e kò yé wọn ẹ̀yin ẹ gbọ́rọ̀ sí òbí yín lẹ́nu. gbọ́rọ̀ sí òbí wa lẹ́nu. kí n bẹ̀rẹ̀ sí ń dáná. ó kí n bẹ̀rẹ̀ sí ń ṣe bí tí. ọlọ́wọ́ ò ní jẹ́ kó dáná ò ní dáná. má wọrí ọ̀rọ̀ yìí ti yé mi ṣe gbọ́. abáyọ̀mí abáyọ̀mí. ìwọ náà lágídí ọlágídé kan lágídí ìyàwó dẹ̀ mi jẹ yín ẹ̀dá bí yé o mi lè máa wò yín ẹ̀gbọ́n ni jẹ́ sí aládùúgbò kí n lá máa wò yín bí ìyá ṣe mi jẹ yín ìwọ ìyàwó orin mi tọ́jú orin yìí o ó mú fìyà jẹ yín lójú bí mo ṣe mi rí gbogbo ohun mi ṣẹlẹ̀ ìgbà mi àyín kí n anulẹ̀ kí n afọbọ́ kí n afọ ogbó rẹ̀ ètò ṣé èmi fapata dán o ni. kí ló ń sọ yìí ṣé o mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn is the right thing for the man láti help ìyàwó ẹ̀. ẹ náà. kí a fọ pátákì afọ abọ́. it's part of love. ẹ ẹ bọ̀dá. it's part of love. bọ̀dá ẹ ah, mo sì ṣe ìṣe pé òun mo mi rò ló mi ṣẹlẹ̀ rẹ̀ kí ló ń rò ṣe ìṣe pé ọtí ti jẹ̀fọ́ ọtí rò fún fún yín àti lásán yín di bọ̀dá gbẹ̀wù dání. náà. No you eh. always èmi ni mò ń kókò ẹ̀fọ́ èmi ni mò ń ṣe gbogbo ẹ̀ fún ìyàwó mi. ẹ eh, ẹ ṣerú ẹ̀fọ́ bí iye ni ni mo fi sọ bọ̀dá. ẹ ah. eh, kí ni kí n wá ṣe fún ìyàwó mi o. ìyàlú ni ìyàlú ìlú ìyàlú ìyàlẹ́sẹ̀ kí ìyàlẹ́sẹ̀ ìlú ọ̀la. kí ló ń ṣe bí. mami. kí ló ṣẹlẹ̀. no mo kàn ní kí n kàn ṣeré jáde ní tibí ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ gbà wọlé náà ìyẹn ọ̀pọ̀ ẹbí tó bá wù ní mo lè gbà wọlé kí ló wá ń ṣe bíbà kí ló jáde lóde fún. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí ló dé ẹ wá kí lálejò ẹ wá wálé ẹ̀gbọ́n yín ni ẹ ó ti yé mi ó jẹ́ nísinsìn kó bá mi nílé jẹ́ kí n máa gbọ́ ẹ lọ nísinsìn kó padà sínú ilé yẹn. wọ́n wọlé fún mi máa fẹsẹ̀ mi lọ kí máa wẹ̀ lọ lọ́ọ̀kan báyìí máa rìn lọ kí máa wẹ̀ lọ. wọlé bo. mọ̀mí ni kò mọ̀ tẹ̀lé mi. ibo ló fẹ́ wọlé sí mo fẹ́ wọlé sí mo fẹ́ tẹ̀lé mọ́tò. ṣé o fẹ́ máa rí ìyàwó mi fín ni. ọlá mi mọ̀mí ọlá mi máa ń jẹ́ kí máa wẹ̀ lọ́kọ́ máa fẹsẹ̀ mi. àdìsótó kí wà yóò ó tó bẹ́ẹ̀ tẹ bá pọ̀ ọmọ ìyá ẹlòmíì asunkun kò ní lè sọ̀rọ̀ òróhùn ojú ẹ̀ o ó kọjá àfẹnusọ èmi rèé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ máa ká. idiot ó dà pé orí pé what are you telling me? Are you actually telling me I should be a wife and you are the husband, right? Mom, see, and so for me, um, ẹ jọ pẹpẹpẹ kémi jẹ kí wọjọ kọ. Get get the hell out of my sight. Are you mad or something? Can you imagine? How can your mom be telling me to be a wife? And you should be the husband over me. Hell no. Ó dà pé ó dà pé orí mọ́mì orí mọ́mì ti yí. Wọ́n need the brain surgery. Get the hell out of my sight. Ẹ̀kọ́ ṣì kúrò nígbà iṣẹ́ máa fọ́ etí yín ó dà kórìí yí ẹ wá dá ẹ ti ya wèrè ẹ kó get the hell out of my sight you bastard sọ fún ìyá ẹ lọ fẹ́ ìyá ẹ èmi kémi di ìyàwó kí wọ́n dọ́kọ to help with your mom wọ́n ní ìfọ́ wà lọ́pọ̀lọ́ mom sí ẹ idiot mo bẹ̀ bọ̀ dẹ́ my foot aso can you imagine ó dàpọ̀ orí tiẹ̀ ti orí ẹ̀ ti yí àbí what what what insolence kémi di ìyàwó kóhun dọ́kọ òrìwọ òrìtọ sọdá díẹ̀ di àwọn náà say, dẹdẹdẹdẹ heart souls get for get up get for the hell out of my side imagine. kí ló ń ṣe máa nìyí kí ni problem yẹn nǹkan tó lóun lò ewu náà kó dọ̀sẹ̀ everywhere bàbá àbáyọ bàbá àbáyọ. yes mummy hey. i'm coming mummy kí ló ń ṣe ẹ̀gàn náà má mọ̀ mí mi jọ̀ má mọ̀ mí mi wo wọn kí ló ń ṣe lákàárọ̀ mo ní wọn sọ wo wọn tẹlẹ ọbẹ yẹn ni mo try láti wọn mo dẹ tẹ ẹ̀bà díẹ̀ fẹ tó lóòfẹ jẹ̀bà púpọ̀ kí mo tẹ díẹ̀ ìgbà yẹn kọ́ olóòkè jẹ̀bà tútù èmi ò jẹ òun náà mo ní kí n jẹ kó wọn kó gbóná. tíyẹn ló wá ní kó má lè kíni àṣàlẹ̀ náà gan ò kíni kankan ẹ gbọ́n tí má ti ẹ̀ mú àlejò pàtàkì wà ń kọ́ mi láìkè òun jẹ́ kí n máa bínú. o ti máa ń nígbà gbogbo ẹ̀ má jẹ́ kí n bínú sí ẹ̀ o máa ṣẹ́ǹjẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ni mi láìpẹ́ ẹ̀ fẹ̀rẹ̀ wo ni mọ mi má mọ mi mi jọ ọ́ oh, oh, mi wà. ohun mi wo ló ń há o má mọ mi mi má wọ má mọ mi mi. mọ́mí kí ni gbogbo ilé kí lẹ fẹ́ fẹ́ sọ bàbá yìí dà mọ́ kí lẹ fẹ́ sọ bàbá yìí dà ṣé fẹ́ pa bàbá yìí ni mọ́mí kí ni problem yìí kí ni problem ọkọ yín orí burúkú o ṣé ìfẹ́ lélẹ̀ ìfẹ́ lélẹ̀ àbí ìfẹ́kúfẹ́.

asunkun kò ní lè sọ̀rọ̀ toró ohun ojú ẹ̀ rí o ó kọjá àfẹnusọ. ẹjọ́ yín náà nìkan lọ́rẹ́ tó ní báwọn sọ̀rọ̀ ká má lè jáde ká má lè rìn láwùjọ wọn máa sọ pé mọ́mí wàá fi bàbá wa ṣoògùn ó sọ bàbá fòye bàbá wa gbà pa ẹ̀rọ last time tí màá tó gbọ́n mi náà jáde náà àwọn yóò ní láti máa bú wa ẹ bọ́bẹ̀ mi ti fi mílẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí mo mọ̀ tí mo tún fẹ́ ṣe ẹ bá èmi máa para mi o ẹ wo mo máa para mi bẹ́ẹ̀ bàbá òun sọ̀rọ̀ mo máa para mi o mo máa para mi o ẹ wo mi mo mọ̀ tí mo ti fẹ́ yẹn ní tó máa fẹ́ mi báyìí. mo sì fi mọ gbogbo ojú ẹ ti pọ́n yìí ẹ àbàsọ àbàsọ lè máa gbọ́ àti ọlọ́run á pèsè tiẹ̀ fún ẹ tó ti gbọ́ ibùjókòó ayọ̀ ọlọ́run á pèsè ẹ̀ fún ẹ. Take care. Okay. Mama. Mama, ah. Hmm. Ẹ má bínú ma, ẹ kú àlejò, Alejo rí i pé ẹ ti ní àlejò látàárọ̀. Ẹ ah, ẹ wo, ó dà pé mo mú àǹtí yẹn rí o. Ìsáyọ̀. Èmi mo kọ́ wọn. Bọ́lẹ̀ ti mọ̀. Ah! Mo fẹ́ rántí, ṣe rí, ṣe ah àti àwọn náà ní àwọn ni wọ́n sọ pé wọ́n fi mọ́mì wọn ṣògùn dáwọn fi dáàdì wọn ṣògùn owó tí mọ́mì wọn fi dáàdì wọn ṣògùn owó àwọn ní àti yẹn ni ẹ̀ẹ́ ń sọ náà. àlórí ẹ ò pé orí ẹ ò pé so ìwọ náà wà náà tó bá wọn sọsọ kù sọ. no nǹkan tá a rí ni màá. iṣẹ́ ò ká ẹ lára. yes ma. kẹta yìí yes ma. yes ma thank you ma. ṣe yes ma. ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ kókó tó bá fi wọ́n ṣọ̀rọ̀ ní ṣọ́. fẹ́ bá mi sọ tí ò lè bá mi sọ ní living room tó wà nísàlẹ̀ tó ní kí a máa bọ̀ lókè pé ọ̀rọ̀ yẹn ṣe kínní ṣé kò sí. kò sí o kó dẹ̀ má bàa sí ni ọmọ ẹ ló wá rí mi ọmọ mi ìyẹn Fisáyọ̀. Ah, Fisáyọ̀ ọmọ mi bẹ́ẹ̀ni kí ló ló ṣẹlẹ̀. Ah, ó kálàyé ó sọ ó rò báyìí èmi náà wà wò ó pé ah, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì tí ló gàtẹ gàtẹ. ó pọ̀ o ó pọ̀ o ó ròyìn fún mi pé débi pé ọkọ àfẹ́sọ́nà tó jẹ́ pé ẹ ti jọ mọra yín ìdílé kálukú ẹ ti mọ̀ ó ló yẹ̀yẹ́ o ó ló sọ pé òun ò fẹ́ ní nǹkan kan láti bá òun ṣe mọ́ lórí wípé ó ṣe ṣe sí bàbá wọn ọkọ ẹ̀ sọ pé òun ò ní nǹkan kan láti bá ìdílé yẹn ṣe mọ́ láyé láyé. ó sọ bẹ́ẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ ni tó ń sun ẹkún báyìí tó ń wọ ẹkún nígbà. ìgbọ́ kí ni mo wá ṣe tó bá dé o ní pé mo sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹni tó lóun fẹ́ fẹ́ ọmọ ti tèmi nǹkan tí mo fẹ́ ni mo sọ fún yẹn náà èmi ò rí nǹkan tó bá dé ń kò yé mi. ìyá fi sáyọ ah, ah. ó dẹ ní kò yẹ lórí ọ̀rọ̀ bàbá yín ìwọ ló sọ̀rọ̀ ń sìn o ní lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi lórí ọ̀rọ̀ Fisáyọ̀ nísìnyí o tún lórí ọ̀rọ̀ bàbá yín ah, ah, tàbí èwo ló tún sọ yìí ná ah, ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi èwo ló wá kó ẹ̀ bẹ́ẹ̀ ṣé bí ọkọ mi ni ọlámilékan mi èmi ni mo fẹ́ ìfẹ́ mi ni kò sí èyí tó kàn ẹ̀ ń bẹ̀ má dá sí ọ̀rọ̀ inú ilé ti tèmi tàbí mo dá sí ọ̀rọ̀ inú ilé ẹni má dá sọ̀rọ̀ ilé mi o kò sí èyí tó kàn bẹ́ẹ̀ rárá rárá rárá àti rárá jọ torí ọlọ́run kó fi tiẹ̀ kó fi ṣe tiẹ̀ o. ìyá Fisayọ ara lé ẹni ló máa mọ̀ lámùdí o oh. wèrè lára tá a máa pè wo èmi náà ni mo súnmọ́ ẹ etí mi ti kún nígboro wọ́n sọ débi pé ọkọ ẹ o fi ṣògùn owó ni o forí ẹ̀ gba pààrọ̀ ni tó ń sọ káàkiri lọ́tún àtòsí. ó ti tó ó ti tó níbi tó dé yẹn ìwọ náà tún wá ní god o tún wá ń sọ fún mi pé wọ́n ní ọkọ ẹ̀ ò fi ṣoògùn owó èmi fi ọkọ tèmi ṣoògùn owó sórí nǹkan tó bá wù ẹ́ lẹ́nu lẹ́lẹ́nu lè sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn tí ì rí nǹkan kan ọkọ mi ni kì í ṣe ọkọ tiẹ̀ náà èmi mo ní ọkọ mi èmi mo ní ọlámilẹ́kan mi èmi mo ní àkànjí mi èmi mo ní náà kí ni problem yín o ti ń bá wọn sọ̀sọ̀kùsọ̀ let them say lórúkọ tèmi let them say ni mò ń jẹ́ nǹkan tó bá wù wọ́n nìkan sọ wo tó bá ní mo fi ọkọ mi ṣògùn owó mo fi ṣògùn owó ni ó dẹ̀ yọ lára mi tàbí kò yọ ṣé kò yọ ni ó yọ mo fi ọkọ mi ṣògùn owó ó pè mí ó wù mí ni mo fi ṣògùn owó ìwọ náà lọ mú ọkọ títí ẹ kó fi ṣògùn owó wo láti èní yìí lọ láti èní yìí lọ wò mí dáadáa mi ì fẹ́ rí ẹ mọ́ torí o ti wà lára àwọn alábòsí èmi. yes. ṣáà lè má lọ sàlẹ̀. má lọ o lè má lọ náà. èmi lè má lọ. o lè má lọ. bàjí n understand ẹ o kálí mi gan ni má bínú jù báyìí lọ àmọ́ mo fẹ́ kó ní sùúrù jọ̀ọ́ torí ọlọ́run àpọ́nlé torí mọ́mí tó ń wò yẹn àwọn náà ń ṣèyàn bẹ́ẹ̀ nǹkan tí wọ́n kàn ń ṣà láti máa sọ ni pé wọ́n fẹ́ kí Fisáyọ̀ náà kóun náà wọn kó má ṣọ̀lẹ kóun náà ṣàtẹ̀lé gbé dání kóun náà lè wà òkè kó má lọ di pé bóyá òun gan kò fi relax lórí ọkọ mi wà òkè. ẹ torí wọn kò mú tí wọn ṣe máa gbọ́rọ̀ ẹ kalẹ̀ ni nǹkan tí ń try láti sọ gbọ̀ngàn ni and um, as man to man mi ò lè tàn ẹ́ ẹ́ jọ má bínú àmì dáríjì Fisáyọ̀ sórí Fisáyọ̀ tó wo yìí ó náà ṣọmọ bẹ́ẹ̀ o <laughs> mi fẹ́ kó máa fojú yẹn wò ó. Uh, mo gbọ́ gbogbo wọn dẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ àbáyọ bọ̀ ó kàn shock mi nìyà ah. ẹ̀yin lè wo náà kí wọ́n dá yín lọ yín máa sọ fún yín pé kí ẹ̀yin di ìyàwó kí ìyàwó yín dọ́kọ lé yín lórí kó lówó ju yín lọ kó jàjẹ́ ju yín lọ lójú ẹ̀mí yín. Ah, no it's oh, absurd so ah, no, no, no, insolence. No. Uh, èèyàn ló bí èmi náà náà àwọn olùfisayọ̀ dẹ̀ wà ń bẹ̀. Oh, mo mú correction lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo sọ̀rọ̀. Yeah. That's true. We make correction. Okay. I'm sorry. It's okay, it's okay. Òun náà bínú gbọ̀ngbà tó dé báyìí. Èmi gan mo kàn ń wálẹ̀ pé kókó fara balẹ̀ kókó níṣòro. Jọ ìwọ gangan ni mo bá lọ́rọ̀. Hmm? Eh, as man to man, mo fẹ́ kó understand me. Jọ má bínú. Bá mi dáríjì òun náà. Bá mi nǹkan tèmi no sọ ni pé mọ́mì jókà ni mommy. Mommy kàn ń ṣeré ni. Kó try láti understand. Kó má take ọ̀rọ̀ mommy too personal. I'm sorry. What's wrong? Um, mo ti dáríjì. Are you sure? Yeah, because I am forgiving you. Kesari. So sure? Yes, sir. So, sure. Eh? O ṣe gan. Kí ló máa ń mú ẹ̀? Ẹ ká fún ọmọ ìjọba. Ṣé máa careful or no? I máa ń nípa tí mo fẹ́ sọ fún ẹ it's about your family mi ò be bí mọ́mí treat daddy. and you being the first child you kó wá nǹkan ṣe sí. ó má wọrí nǹkan tó say ni pé mo ti ń tẹ̀ láti don't worry. We gbọ́dọ̀ wá nǹkan ṣe sí because pẹ̀lú bí be ṣe ń treat daddy. kò sí obìnrin tó lè fẹ́ tí lè máa dùn láti because a máa wò pé ìwà tó wà lọ́wọ́ mọ́mí ló máa wà in fact ó yé mi ju bó ṣe rò lọ àmọ́ alátiṣèmí a máa ti ṣe àárẹ̀ ìbò bá lànà sọtẹnu mi ẹ má kàánú mi èmi ní tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ o tó kí n wá. ok ó mọ nǹkan tó máa bá mi ṣe filẹ̀ filẹ̀ filẹ̀ bá mi pé bàbá àbáyọ̀ wa. ẹ má wọ ìmọ̀ bá yín fọ. má bá mi fọ. má bá yín fọ má fọ gbogbo ẹ̀ má fọ. wàá ṣe kí ni wàá bá mi fọ ó bá mi fọ lánàá rí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé o bá mi fọ lánàá rí o stupid pẹ̀lú nǹkan tó sọ̀rọ̀ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ wá bí wá bí wá bí wọ́n bí oníkan tí mo fẹ́ sọ fún ẹ wọ́n bí sẹ́ẹ̀ dúdú ẹ̀ ti ń láta wọ́n bí ó bàjẹ́ ó bàjẹ́ wọ́n bí wọ́n bí wo. padà sọ̀rọ̀ mi mọ́ mo ní kó padà sọ̀rọ̀ mi mọ́ ṣé wàá tún sọ bẹ́ẹ̀ fún mi next time tí wàá tún fọwọ́ kàn kọ́nu lé pé wàá fọwọ́ kàn tó bá bí èrè tó bá bí èrè kó tún fọwọ́ kàn bàbá bàbá yẹn wà fún mi ọdẹ wọn ní màá fọ bàbá yín fọ ọlọ́wọ́ ọkẹ tó ló bá mi fọ lánàá rí idiot. Bàbá Báyọ̀. Yes, mommy. Ah, ah. mommy. Má bínú. Mo ṣe jí ní so mo ní kí n fresh up. Eh, ó ṣẹ̀ṣẹ̀ jí, ìwọ ń sùn, ìwọ ń sùn. Lẹ́nu ẹ. No, mo kàn ní kí n fresh up. Tí n dẹ̀ lọ sí kitchen torí o mọ̀ o kì í like ẹ̀bà tútù. Mo láti jẹ́ kí n tẹ fresh up tó gbóná kí n dẹ̀ make sure pọ́bẹ̀ yẹn wà okay kí n gbé wá i'm sorry. nítorí mo sọ fún ẹ pé mo fẹ́ jẹ̀bà tútù tàbí mo fẹ́ jẹ̀bà gbígbóná ní ibẹ̀ sọ̀rọ̀ ẹ̀bà mo mọ̀ kọ́ tí mo fẹ́ kó ṣe tí mm. o mọ̀ kó aṣọ yìí kó kó lọ kó lọ funfun. ẹ eh, bet mami you offend me yesterday. Yeah. nígbà tí ẹ wọ àwọn aṣọ àwọn ètò transparent so ní alẹ́ àná yẹn gbogbo bá a ṣe jẹun tán tí mo wo gbogbo ìbáàkì yẹn orí mi kan ò gbóná ìyẹn ló jẹ́ kí n máa kàn ilẹ̀kùn ìlálẹ́ àná yẹn pé kémi náà tiẹ̀ lè mu <laughs> nǹkan tí máa ń mu tẹ́lẹ̀ náà. yes yes na yes na. mo fẹ́ borí mi ah. ọpọlọ ẹ ti ń ṣí díẹ̀díẹ̀ nìyẹn o ọpọlọ ẹ yẹn ó ti fẹ́ máa ṣí ó ti ń ṣí díẹ̀díẹ̀ òun ló tún ní o fẹ́ gun orí mi ìwọ ṣọkùnrin ni wọ́n yìí obìnrin lọ́wọ́ ẹ̀ òun fẹ́ ṣe bí ọkùnrin kan yẹn ó sì fẹ́ ṣe bí ọkùnrin ọ̀dẹ̀ ni ẹ́ ó ni ẹ́ ó yá kó aṣọ yìí kó owó lọ́fọ̀ kó owó lọ́fọ̀ fún mi lọ́kọ̀ ó lọ́wọ́ wọ́n ṣe máa ṣì ó yá kó owó lọ́fọ̀ alẹ́ ìrọ̀rùn àpàdà ọ̀dẹ̀ burúkú ìgbà mi lọ́wọ́ mánu yes ma ẹni kọ́ ọmọ yẹn ẹni kọ́ ọmọ yẹn bá mi on omi yẹn. tí bá wẹ̀ kó fífọ̀ láfọ̀yà kó fọ́ kó fàyà ọ̀dẹ̀. ẹ bá mi sọ fún ọrùn mi kó on omi because omi yẹn ó ti ń lọ. mo ti gbọ́ mo ti gbọ́ ṣáà lọ fàtọ́ fún mi. ok ma. ayé mi o. ṣòtò kí n wà yóò tó bẹ́ẹ̀ àní ṣó tó kí ló wà yìí ó tó bẹ́ẹ̀ owó ojú mi rí èmi nìkan mo lè ṣàlàyé ó tó bẹ́ẹ̀ àní tó kí ló ṣẹ̀dá mi arákùnrin ìwọ orí mi fẹ́ ó jọjẹ so many things ló ń ṣẹlẹ̀ sẹ́dá ohun tó rò àti pé ènìyàn ló kẹ́sìn lóò ẹṣin ò máa níkà má ṣe dání lẹ́jọ́. mi ṣòtò kí wà yóò. ó tó bẹ́ẹ̀. owó ojú mi èmi nìkan mo lè ṣàlàyé. ó tó bẹ́ẹ̀. àní ṣòtò kí n wà yóò. ó tó bẹ́ẹ̀. ẹnìkan ló mọ ọ́ jẹ́ kó wá ròyìn o bí mo bá sọ tẹnu mi ẹ má kàánú mi èmi ní tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ ó tó kí n wò ayò ojú bẹ́ẹ̀ lọ ṣó tó kí n wò ayò ó tó bẹ́ẹ̀ àní ṣó tó. jókòó. Ah. Hmm. Hello there. Ṣé wàá òkè? I'm fine, mi wàá òkè. Ẹ nà mo ti wà pẹ̀lú mọ́mí nsì. Ọkọ mi nìyẹn. Eh. Àbáyọ̀mí ọkọ mi. Ọ̀ṣẹ́ ah, ọ̀ṣẹ́ eh, ìyàwó ẹ̀ wà ń bì í kò pẹ́ náà tó dé bíi ẹ̀ mo ti gbọ́ mo ti gbọ́ wo pápápá la máa ṣe o káyà lọ tètè lọ ṣe ìdáná ni pápápá la máa ṣe ká lọ ṣe ìdáná ló kàn báyìí torí bí mo ṣe ń wo ọmọ yìí mo rí súrà ọmọ gidi lára ẹ̀ àníjó pẹ́ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ok ok kò ní pẹ́ ó ń bọ̀ ok bá sọ̀rọ̀ ó láti miss ẹ ó láti miss ẹ ó láti miss ẹ bébì délẹ̀ ó ti pẹ́ jù. ẹ pẹ̀lẹ́ mà ṣe wà ókè sókè sókè gbé kinní sílẹ̀ kí ló máa ń ṣe é ná kí ni problem ẹ o kì í lo ọpọlọ ẹni o kì í lo làákàyè ẹni kí ló máa ń ṣe ẹ ná gbogbo ṣe ń ṣe o kàn ń gbò ó ń gbò ń gbò what is the meaning of this. mọ̀mí mo fẹ́ make sure to check together ó lè dilute ó lè fún original jáde. gbélé gbélé gbélé sórí glass cup yẹn tètè gbé fún padà o tún wá fi nu ara ẹ lọ clean ẹ fún mi kò sí nǹkan tó mọ̀ ń ṣe èyí aṣọ náà tábà ní kò faṣọ ó máa fọ́ fọ́fọ́fọ́ ó máa fàyà ni gbogbo ẹ̀ ló gbogbo aṣọ ló ti kó bó wo ọ̀rẹ́ tí ń sún mi o glass cup náà tábà ní kò fọ́ gbogbo glass cup inú ilé ìlò ti fọ́ gbogbo plate inú ilé ìlò ti fọ́ dànù ó mọ kankan ṣe mọ́ ni kí ni problem ẹ kí ló ń ṣe gan náà. Ah, ah. mi ìbínú mi ìbínú ó yá gba glass cup yẹn kó lọ tún fọ́ fún mi gbà kó lọ tún fọ́ kì í ṣe ọ̀rọ̀ má bínú gba glass cup yìí lọ́wọ́ ẹ̀ o ti fi clean aṣọ ara ẹ̀ náà ó yá gbà kó lọ tún fọ mo má bínú jàre o má bínú jáde àbáyọ ni ìyẹn ẹ jáde àbáyọ ni ìyàwó àbáyọ ni ìyẹn ọmọ ẹ àbáyọ ìyàwó ẹ ni orí kó fine orí kó mójú lọ sọ́jà. Yeah. Bẹ́ẹ̀. Bébì, sáré lọ fọ glass cup yẹn wá. Má jẹ́ kó pẹ́. Mi ò ní jẹ́ kó pẹ́ tẹ́jú àkọ́mọ̀ tó bí owó mi. No no no no no no má wọrí mi ìfẹ́ strength ẹ̀ jẹ́ kó lọ fún. Má wọrí ṣùgbọ́n ó máa mú dé sí. Ṣé ìlú ni mo máa jì? Kí ló ṣe? Ibo ló ti ń bọ̀ látẹ̀kọ̀ọ́? o oh, látẹ̀kọ́ tí mo ti ń pè tó gbé kọ́ mi ó tiẹ̀ sínú lé yìí ibo ló ti mọ̀. john torí Ọlọ́run mo délé tí wọn sọ pé òun béèrè mi pé òun disturb peace ilé mi látàárọ̀ kí ló ṣẹlẹ̀ what do you want kí ló ṣẹlẹ̀ gangan. o oh, o oh, o o o o o fẹ́ máa fi mí pa lójú àwọn ọ̀rẹ́ mi àbí o fẹ́ máa embarrass mi lójú wọn àbí. excuse me mi ò fi ẹ́ pa mi ò dé embarrass ẹ the thing is má wà mí wálé mọ́ i'm begging you please èmi àti ẹ àlè fẹ́ra wa àwa compatible what is your problem can't you just let me be. èmi àti ẹ wà comfortable. why. why ò ń bi mí pé why anyway so wọ́n fẹ́ mọ reason i will tell you the reason why the reason is because mi ò fe fẹ́ ọmọ tó jẹ́ wípé níṣẹ́ ni ìyá ẹ̀ ń fi bàbá ẹ̀ ló fi gbà parọ́ yes mi fẹ́ kó lọ fẹ́ mi náà tọ́wọ́n ti kó bẹ̀rẹ̀ kókó kẹ́ lọ fi mí rìn ní ògbówó yín na i'm not interested. ìjà tèmi. No, ṣé mo parọ́ mọ́ ẹni. ah lọ́lá pọ̀ kí ló mú ìgbà pé mọ́mí ẹ̀ fi dáàdi ẹ̀ ṣe òkè báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ náà oh, bó ló ti gbọ́. excuse me ṣóòtọ́ ni. níbi tí èmi ti gbọ́ ṣe fẹ́ gbọ́ bó ṣe wà yìí ó yẹ ó dẹ̀ yé mi gan náà tell me ṣé kò yí ẹ ni ṣé kò yí ẹ. torí nǹkan tí mo sọ fún yín náà sórí nǹkan tí mo sọ fún. mo gbọ́ kúrò láàrin. ẹ ẹ ẹ̀bùn ẹ̀bùn mi ò tiẹ̀ lẹ́jọ́ bá yín rò ṣe fẹ́ gbọ́ like i'm done with you. Ah, what are you doing? you heard me right excuse, excuse me. ní sùúrù náà ṣé ṣé mo bẹ̀rẹ̀. ẹjọ tó lọ ẹjọ please i'm no longer interested má wà mí wọlé mọ́ i'm done with you. ṣé mo kó tó sọ ṣe. take your ring and don't call me again. come here ṣe. Ah. mo tó kí n wo ayọ̀ ojú bẹ́ẹ̀ lọ. kò sẹ́ni tó máa pa gbogbo wọn ní kí wọn lulẹ ń bẹ. mọ́mí ẹ ti rọ ọ́ ó tó bẹ́ẹ̀. ó ní nǹkan mo fẹ́ bá yín sọ. ṣé kò sí. àná kò sí problem ọmọ ọ̀rẹ́ yín ẹ̀rùn Fisáyọ̀. Fisáyọ̀. mo nífẹ̀ẹ́ ọmọ gidi gan ni mo lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe náà ni ìfẹ́ náà ẹjọ́ ń ṣe látilẹ̀ náà ni. mo fẹ́ fẹ́ gidi gan ni o. ẹ ìwọ o fẹ́ fẹ́ Fisáyọ̀ ah ẹ gbà mí mo dáràn ọmọ yìí ti pa mí ẹ ṣé o tí ní kankan pẹ̀lú ẹ̀ ah jọ má kó bá mi ọmọdé ìjọ ṣàánú mi lọ́mọ tó jẹ́ pé ìyá Fisáyọ̀ tó ń wò yẹn bàbá ẹ̀ ló fi ṣògùn owó bàbá Fisáyọ̀ bàbá ìwọ wá ní ìwọ wá fẹ́fẹ́ Fisáyọ̀ jọ Ọlọ́run bẹ̀ ó mọ̀ pé mi ò lẹ́nìkan. ìyá wọn fi bàbá wọn ṣògùn owó èdè sì ń bá wọn ṣòrè. ìgbà tí mo dẹ̀ wí tí mo yán yán yán tó takú tó lóhun ò gbọ́ ọgbọ́ngbọ́n dẹ̀ ni wèrè fi ń yà fún màálùú ṣáàjọ nítorí ọlọ́run má jẹ́ kí n rí ẹ pẹ̀lú ẹ o jọ torí ọlọ́run má fi gbogbo èèyàn ṣọ́ ẹ o má pa mí má kó bá mi jọ torí ọlọ́run torí mo mọ̀ ẹ má jẹ́ kí n rí ẹ pẹ̀lú ẹ tó bá dẹ̀ ti rẹ́dì láti fẹ́ pa mí tó bá ti rẹ́dì láti fẹ́ pa mí tó bá fẹ́ pa mí o má jẹ́ rí ẹ pẹ̀lú ẹ o mo fọlọ́run bẹ́ẹ̀ o ẹ ẹ. tó lójú ìrìn kọ́ fún mi. ṣé kí mo ṣe fún ẹ? sáwọn jàre wọlá ń dúró. kí mo ṣe? ló ṣe bísí látọ́kọ̀ tó mọ̀ lẹ́yìn. kí ni bísí ọ̀la sọ? wo owó lè bílíìfù kan tó kọ olóhùn lè tẹ̀lé wa jáde bẹ́ẹ̀ ní kí ló ṣẹlẹ̀? ó ní nítorí tèmi ẹ jọ kí mo ṣe fún. kò ní lè tẹ̀lé wa. kí ló ní? tó fẹ́ gbọ́dọ̀ rẹ̀ ó ti sọ fún èrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní òun ní lè máa tẹ̀lé ẹ rè tó torí òun ní jẹ́ kí mọ́mí ẹ kọ́ lọ lásìkò òun náà tó ṣe lójú dájú. Ah! ga ọ kò má yẹ kí n pè é sórí mi gan náà fúnra mi gan pàápàá mi fẹ́ràn ó ju kí ni má gbèmí lè kọ́nà bíi àṣìyẹ wá jẹ́ àwọn kò sí bí má bẹ̀rù gbogbo àwọn làmù àtẹ̀sẹ̀ nǹkan bàtà kí èkó mi kọ́kọ́ ṣe. ìjẹ́ kí wọ́n dẹ̀ ṣé nǹkan tí mo sọ yìí ṣó pọ̀ jù. ọgbẹ́ yẹn sílẹ̀ ó jẹ kó ó jẹ kó máa lọ àṣírí ní ìlà wá o a máa lọ bá tẹ́lẹ̀ ni o àbẹ́ ìwà èmi ni tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ o. tó fẹ́ sọ́ọ̀sì báyìí. Hello ma. Fisáyọ̀ mo ń pe ẹ̀gbọ́n ẹ̀ kò gbé kọ́ọ̀lù mi mọ̀ nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ ẹ́ ah hello hello Fisáyọ̀ Fisáyọ̀. ìyàtọ̀ gbọ́dọ̀ fi yan gàn láwùjọ. òun náà tún pa fọ́ọ̀nù mọ́ mi lẹ́nu ẹ máa wọ àwọn ọmọ yìí kí wàá ní kápẹ́ léyìí àwọn ọmọ tá à ń torí àjà wọn jà ọ̀jà níta ló ń jà lẹ́ǹkùlé òun kí ni gbogbo eléyìí báyìí ná ẹ torí wọn mo dẹ̀ ṣe ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí o tàbí kí náà tún fẹ́ kí n ṣe tí wọ́n ní mo dẹ̀ ń ṣe ẹ gbà mí lọ́wọ́ wọn ọmọ yìí kí ló ń ṣe wọ́n tó ń hùwà báyìí ná mo tún ń pè léyìí sí òun náà tún ní ẹ̀ ló mọ́ mi kó tiẹ̀ jẹ́ kí n sọkọ́ tí mo fẹ́ sọ ó tún pa fóònù mọ́ mi lẹ́nu ni wẹ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ o ìjà yín ni mò ń jà o mo mọ̀ pé nǹkan tí mò ń ṣe ó tó èmi ò rí gbogbo nǹkan tí èmi ò rí gbogbo jáde jáde sẹ́yìn àníṣòtò ojú bẹ́ẹ̀ lọ. Ah, alfa ọ̀rẹ́ ó yá já lọ. mo wà pàjá rẹ̀. ọ̀rọ̀ àbáyọ mi ló máa disturb my day. wo gbogbo nǹkan tó ṣe náà ni mi ò láì bá ṣe ń jáde tá à ń jáde tá a bá ronú tẹ̀lé wa tá a bá ń bá sọ̀rọ̀ àṣà máa ronú ni ẹ nǹkan tó bá dẹ̀ ń ṣe ọ̀rẹ́ wa ń ṣe àwa náà ẹ̀yẹ ló lè bá onílé jẹ bónílé mu kó dọjọ́ ìṣòro kó yẹ rí. mo mọ ó yé mi náà bọ̀ ní sùúrù ṣé àwọn àbáyọ̀mí náà ní fámìlì ni at least tó bá ti lè bá mọ́mí ẹ sọ̀rọ̀ á lọ bá àwọn fámìlì wọn á lè bá báyà ẹ sọ̀rọ̀ náà àwa náà ti try now. wà á ìsàn ó ti ń affect mi gan. owó àlè máa ro ti ẹja rí òun ló máa dúró ara ẹ̀ pa náà wò ó já lọ sí títà lọ́jà rí. aláyé ìṣòtú mi. ló kù díẹ̀ sá. tábàjá máa rí ṣùgbọ́n. èmi ò láìkí gbogbo nǹkan tá à ń ṣe yìí o kíṣìn ni mo wà tí mò ń kókò fún mọ́mí torí mọ́mí ń jáde ẹ má jẹ́ kó bínú and I don't like it kí ló dé kí ló dé that kid stop me. ah, ah. bọ̀dá <laughs> wọ́n ní mọ́mí ò ṣẹ̀. yes ma'am. Ah. Ah. ẹ wo dádì ti lọ dádì tèmi wò yìí ó ti lọ. mommy? mọ́mì. kí ni kí ló mọ́mì mi fún kí ni. Hmm. Hmm. àbáyọ̀mí àbáyọ̀mí <laughs> ìtọ́ ń ṣẹlẹ̀ tí ò bá yí ẹ̀yin ó yá wa ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ní hmm. tó ń ṣẹlẹ̀ yìí ó yé dáadáa èmi ò mọ̀ pé n tẹ́ ń gbégbọ́ wọnú ilé yìí o <laughs> ìyá Fisáyọ̀ wojú mi dáadáa ibi tó o bá ti ọkọ ẹ mọ́ ni kò ti lọ túlẹ̀ wọ́n jẹ́ sọ fún ọ ilé wa yìí ìdílé wa ilé òbébé yìí wọ́n yìí sọmọ tiwa jákujàku ẹnikẹ́ni tó bá sọmọ wa jákujàku á gbé òòsà ilé òbébé jáde sí tí ó so onítọ̀hún fìlàfìlàfìlà tí ó fi lògbòlògbò tí ó sanmọ́lẹ̀ gbà tónítọ̀hún òkú jẹ́wọ́ àbí kò tú ọkọ rẹ kò túlẹ̀ ibi kíbi tó bá dé mọ́. Ah, ah. ẹ wo èmi ò dé mọ́bì kankan o ibo ló ni mo dèrún mọ́ ẹnìwé ọjọ́ yín kọ kì í ṣẹjọ́ yín rárá tó bá sí idiot tó wà lẹ́nu géètì ń bẹ̀ yẹn tó ṣílẹ̀kùn fún yín tẹ fúráyè wọlé ẹ ní máa sọ gbogbo ìtẹ̀ ìsọ yìí náà. mọ́mì. Ah, ah. kí ni kí ni. Hmm. bébì mi ṣé ò láìkí bá ṣe ń gbé gbé. ee eh, eh, mami i'm ah. okay with you i'm okay i don't know. wo o gbọ́dọ̀ lọ túlẹ̀ ni ó ṣe mẹ́wàá fún un àà ṣé bí ẹni tí bá ń dáná oúnjẹ ní lo gbogbo ohun tó lò yìí òun wá di ìyàwó ìwọ wá dọkọ sínú ilé o sì lóò ṣe nǹkan kan fún un ìwọ náà sì bímọ àà. it's the right thing. àyà ó mà ṣe o. ẹ wo ikọ́ tó ò yé yín màá jẹ́ kó yé yín ṣé rí àwọn méjì tẹ̀ ń wo yìí àwọn ní tètè mi o àbáyọ̀mí àti Fisáyọ̀mí àwọn ọmọ tèmi nìyí nínú ilé yìí o ṣé rí eléyìí mi ò mọ̀ o ṣàdédé ní ọjọ́ kìíní àná ni Ọlámilékan gbé obìnrin kan wọlé ló ló lóyún fún òun ẹbí ìṣègbè òun ló jókòó yìí eléyìí èmi ni mo tọ́jú ẹ̀ o láti kékeré kó lè jẹ́ èèyàn ẹbí kọ́ mọ bí ẹ o òun ló ti mọ yẹ o àwọn tèmi lélẹ́yìí ìyẹ́ ó padà rìn lọ ni o láti inú ẹ̀jẹ̀ mo ti gbé ni mò ń tọ́jú ẹ̀ ìgbà yẹn èèyàn ni mí o nísìnyí mi kì í ṣèyàn ẹni wà mi ò dáa mi ń ṣèyàn tàbí ìkan tó yé yín màá wá fi yé yín lénìí. torí Dayọ̀ tó bá ti wà ń gbogbo ìdókun kiri ọ̀hún ṣí ọ̀gàn ṣe orí bísínẹ́sì yẹn mọ tó bá bùn tán lọ́gán lọ́gán ah, máa ń sọ ọ̀wọ́ lọ́hùn. mo ń bọ̀ báwo ni báwo lọ́jà ṣé wọ́n mú àwọn nǹkan mi. ló ṣẹlẹ̀ náà. mo ní káwọn ní kó láti wá já òkú láti wá já. ló ṣẹlẹ̀ bí mọ̀ ibo ló ti mọ̀. èmi ni meeting àwọn distributor ọ̀gbìn. ok ṣé àwa lè ṣe meeting pẹ̀lú rárá ẹ ẹ ẹ wá wá wá distributor. Hmm, èmi la máa ń ṣe meeting Wednesday ó ti gbàgbé mi. ẹ̀mọ̀ràn tó lọ sọ́dọ̀ àwọn school wọ́n ṣì wà ní school náà wọ́n ti close. ok distributor. no mo wa ok mo wa gbèsè kan tó ṣe lọ mo ń bọ̀ kí ni tí bá fún ẹ lọ́pàá kí fara ẹ kí ló abolórí burúkú ìyá ẹ̀ wá public kọ́ọ̀ṣì kúrẹ́ gbẹ̀gbẹ̀. báwo ẹ jẹ kọ́ lélẹ̀ yóò ya wèrè fi mí lẹ̀. ah, ah tọ́lọ́ ní burúkú ni ẹ ní. public la wà báyìí máa ní. nígbà fún ẹ pẹ̀lú sọ pé public la wà yẹn. kí ló tàṣọ ẹnu báyìí ó lọ kó tó kúrò láàárọ̀. bí mo ṣe ìwọ jáde kúrò lé ní. ó lọ. kò rún. kò rún báyìí ṣáṣọ yóò rùn lọ́ọ̀lọ́ ìkáṣọ yóò rùn. ẹ ẹ eh. ṣe sùúrù sàn ó dẹ̀ parọ́ inú tó fúráṣì tó lọ ní burúkú ní ẹni. ó pariwo sẹ́. ó dẹ̀ ń dà fún ẹ̀rọ ó fi gbà wà náà. Ọ̀nà ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́. Ẹ bọ́ pátá. Ah, Dájú àbáyọ̀. Ẹ̀jẹ̀ jọ délé. Ah! Ọ̀rẹ́ ọ̀rẹ́ jọ. Wílà. Ọ̀rẹ́ jọ. Wílà. Bọ́ pátá. Bọ́ pátá. Dájú àbáyọ̀. Ẹ̀jẹ̀ jọ délé. Wílà. Bọ́ pátá jọ.

eléyà ọ̀rọ̀ rẹ o ṣe sá o sá. ló ṣẹlẹ̀ ṣẹ̀dá mi kọ̀ọ̀kan ṣùgbọ́n torí ìwọ orí níbẹ̀ ó jọjẹ so many things. kí ló dé sọ fún ẹ àbí mi ò wí bá bá wí fún ọmọ ẹni ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ pópó dáwò mo sọ fún ẹ wípé sùúrù báyìí la fi gbélé ọkọ ìyọ máa ń ní sùúrù pẹ̀lú ọkùnrin ni bó o bá ká ìmòye obìnrin jọ bí wọ́n bá sọ tara wọn àfi tó bá jẹ́ èyí tó máa tàn yín ni ò ní rí wí ká ló wà ní ọkọ tí ò rí o ìdè wa ń ṣe bíi pé èmi gan ò ní oṣù abilékọ rí ọ̀nà ah, ah, rí ó tán sí ó tán bí ó tán màmí ẹ kàn sọ̀rọ̀ báyìí ni ọlámilékun ń ṣe tó yẹ kẹ́ máa gbèjà rárá ẹ mọ bó ṣe máa ń nà mí bí inú bàrà ni nínà yìí ti pọ̀ jù kí ló dé kò ń ṣe ní kò ń ṣàná ló ti máa ń nà mí bẹ́ẹ̀ ẹ ṣó nígbà tó bá sọ mí da aláàbò ara kalẹ̀ ni èmi ò ewu mi ò pé mo tẹ̀lé continue mọ́. ẹ kí ṣé èmi náà tiẹ̀ sọ pé kọ́ sọmọdà kíkù fún mi kọ́ àmọ́ bó bá rí bẹ́ẹ̀ bí bá tiẹ̀ ṣe nǹkan kan fún ẹ n ò ṣe tọ̀ mí wá ó ṣàlàyé ọkọ mi ṣe báyìí ó ṣe báyìí kí n dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kí n wá ránṣẹ́ pé kí n bí ó máa rí nǹkan kan sọ kí n dẹ̀ fún sọ̀rọ̀ kí n bá wí tó bá jẹ́ tiẹ̀ kí n jọ pé kò sàn jù yí lọ jẹ́ sọ fún ẹ èmi ò ní ọmọ tó ń kọ́kọ́ o ah, ó forí jì mí o. ẹ wò máa ń rìn ṣe fẹ́ kó lù mí pa ni. o lè pa ẹ́. kí ló bẹ kí ló bẹ ṣiṣẹ́ fẹ́ kó pa mí wẹ́ fẹ́ kó lù mí pa ni. o lè pa ẹ́ ọlọ́run máa ní jẹ́ kẹ́ fojú sunkún mi. mi ní fojú sunkún ẹ mo ti gbọ́. èmi ètò ẹ̀bọ́ lọ́hùn ṣe. kí ló dé kí ló ṣẹlẹ̀. màmá kò sí kankan ó kọ pè é lè. kò sí kankan. mami ó ṣe mí ní ẹlẹ́kọ̀ọ́ oúnjẹ mi ti mi lọ́sàrọ̀. ó jẹ́ mi kò sí kankan lẹ́kọ̀ọ́. ah ohun nínú kan mọ̀ gbọ́ ọmọ mi kọ́ ló ń kẹ́ ẹ. iná ló fi ní ṣọba rẹ. màmá màmá màmá lẹ́tà àmà àmà àmà sọ lẹ́tà màmá. ẹnì kan jọ́jọ́ ìyá rẹ̀ sọ́ni ó ti forí. ẹ ló ẹ gbà mí lẹ́kàn máa kọ́ tìmọ̀ mi létí ta ló ń gúnyán fún lẹ́kàn tó ní tọ́bẹ̀ òṣòro kò burú máa tún pé. Eh! ó pariwo ó pariwo rojú. ó pariwo. àmì kò má ṣe báyìí. mo ní jésù pẹ̀lú ẹ̀rọ. ọ̀rọ̀ mi. ara ìlú bàbá mi. ọ̀rọ̀ mi o. ó padà sí ìgbà mi. ó padà sí ìgbà ó padà sí ìgbà bí bọ́lá mọ̀ pé mò pò òun ó gbà pé mò pò òun. bọ́lá mi mo ti bọ̀. tó jẹ́ pé kan náà ló dá àwọn ẹ̀sìn ló ló bọ̀rọ̀ máa báwo hmm. kò bá ṣe mo kọ lu àwọn ọ̀rọ̀ tó máa ń bá mi sọ. jẹ́ kí n lọ fún ọ kí lẹ fẹ́ mu. fílẹ̀. Ah, ah, ok. ìbọ̀là ọkọ mi ó kọ lu gbogbo àwọn ọ̀rọ̀ tájọ máa ń sọ pé kí ló ta máa ń jà kan. Ah! àjàmọ́. kò máa jà ìjà tí ò nídìí tí ò lọ rárá. Ọlọ́run ti bá a dẹ́kun ẹ̀ àkókò jà mọ́. kí ló dé máa ń fàjà wà ní pé obìnrin kan pè mí lóru èmi ń pè obìnrin kan ta ni mò ń bá sọ̀rọ̀. njó tó gbogbo yẹn ọ̀rọ̀ hmm, ti dọ̀pẹ̀ ọ̀rọ̀ ti dọ̀pẹ̀ torí ẹ̀ mo ṣe wá rò lọ ṣọ́dọ̀ ọmọ ẹ̀ ọmọ tó dáa ó dáa gan-an bó ṣe wà yìí. ṣé gbogbo pàtó máa ń lọ bí iṣẹ́ yìí ọmọ ìtura yìí ah àǹtí ẹ ṣé ọlọ́run bá mi sọ yín láyọ̀ àtàlàfíà. ó máa gbóúnjẹ wa lọ́sàn-án ló àhọ́ ah, try hmm. bẹ́ẹ̀ àkọ́bá ìbò ti kó ti dé hmm. ó dára ọmọ ni. pé má ti ń bára gbogbo nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ni. kó lè kó kíyàlẹ̀ ẹ̀. Ah, ah. jókòó rọra pẹ̀lú jókòó. jókòó ó ní kán kú lẹ́kọ̀ọ́ kí ìyá lè wọn èmi ò understand because bọ̀dá mi dáadáa wọ́n ti stop ọmọ bíbí kò dẹ́ ṣe pọ́ fóbìnrin mi lóyún tó bá fóbìnrin mi lóyún gan wọn á ti sọ fún mi ó dẹ̀ ní kán kú lẹ́kọ̀ọ́ kí ìyá lè wọn báwo náà ṣe jẹ́ ìyàwó mi ta ìyálé. mo nǹkan tó ṣẹlẹ̀ lílé máa explain fún ẹ bí wọ́n sìn ó ti bí ọkùnrin ó ti bí obìnrin ká lọ́wọ́ náà òun wá wo òun rèé gbogbo oore tó ṣe fún mi pẹ̀lẹ́ ṣùgbọ́n. thank you dear. gbogbo oore tó ṣe mọ pé kí ni mo lè fi compensate ẹ pé aṣáájọ fà á lọ fà á bọ̀ fà á bọ̀ bó ṣe di pé olóyún kó lè máa wo ọmọ ẹ̀ nígbà tí wọ́n fọwọ́ sọ virgin kò mọ ọ̀rẹ́ rí níbi tó dá sí kò sí wàhálà o máa rò pé ká mú ojú ajé ká wá fi jọ ẹ̀rẹ̀ papọ̀ mọ́ sọ kẹ́ ojú lára tó ìyàwó ẹ rè lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ jọ nǹkan tó o fún yàn lóyún o tún wá gbé wá bá mi nínú ilé no irọ́ ló ń pa mo ṣàmọ̀ pé mi ò ṣe é pray ká má bàa sọ pé bí yóò fún mi ni o dẹ̀ kí nìkan tó ń ṣẹlẹ̀. ìwọ kọ́ ló fẹ́ mi mi ni mo fẹ́ àwọn ọmọ tó bí sọnù èmi lọ jẹ èmi mò fowó lẹ́nu lé gbogbo bó ṣe rí owó mi ni bó ṣe kọ́ ni problem ó máa easy gan àti ṣe yàrá ẹ̀yìn mọ̀ pé ó súnmọ́ yàrá ọ̀dọ̀ tèmi yìí wọ́n gan ti so um, yàrá ẹ̀ tó súnmọ́ ọ̀dọ̀ tèmi wàá mú sí third òun á wà ní second room in case no room ó lè fẹ́ ṣe yẹ yá. ọlọ́run tẹ̀lé mama kíkì kó máa rí tí o bá gbé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. ènìyàn ló kẹ́sìn lóòó kẹ́sìn lóyún. má ṣe dání lẹ́jọ́ tó o bá gbé ìgbàdí wa ó yá bàtà o tún ní ìgbà tó wọlé lẹ́mi wá. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. Máàmì tó tán báyìí. Mo wí wí wí wí mo sọ mo sọ mo sọ. Kí lẹ sọ fún mi? Ẹ ní kí n forí tì kí n forí tì. Mo mà ti wá forí tì o. Ọlámilékan ti fóbìnrin lóyún o. Lẹ́kọ̀ọ́ kan tó ti fóbìnrin lóyún. Ẹ bá mi ìyá yín pọ̀. Lẹ́kọ̀ọ́ fún obìnrin lóyún. <laughs> lẹ́kọ̀ọ́ fọ́bìnrin lóyún. kí ló ṣe àwọn ọkùnrin báyìí o jẹ́ pé àfibíṣó lórí ẹ̀dá ni wọ́n lọ́mọ tó jẹ́ pé ojoojúmọ́ lèmi ń bọ́mọ tèmi wí fún àfìgbà tó kọ̀ tó jẹ́ kí n jèrè tìjú. ọmọ mi ẹ̀yin lè fa ẹ̀yin lè fa tó bá yẹ pé bí mo ṣe ti ń sọ̀rọ̀ fún yín láti jọjọ́ yìí tẹ̀sí ní kí n kú òun bẹ́ẹ̀ ni irú kan báyìí ò ní ṣẹlẹ̀ ẹ fẹ́ gbọ́ ọmọ yẹn dìde wà bá mi báyìí ni pé òun lòun lóyún fún ọkọ mi kí ni mo fẹ́ ṣe. mo dẹ̀ bèèrè lọ́wọ́ lọ́mí lẹ́kọ̀ọ́ náà ó ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa tẹ iye jáde iye mi tí mo dẹ̀ ní ìyá. ó wá jọ ìyá dùnkìá. tó fẹ́ gbọ́ ti máa sọ. Ah, èmi ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n bọ̀ ní eyín ah! nítorí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ àsọ fún mi. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ òṣì lẹ́kọ̀ọ́ tó lóun ọ̀làmìlẹ́kọ̀ọ́ kí ló rí inú ọbẹ̀ náà tó fi wá ro ọwọ́ àkọ́kọ́ náà okọ́ tìmọ̀ mi létí kò jẹ́gbẹ́ ẹ jọ sọ fún mi kí ni mo fi rà rí fún lọ́wọ́ ẹ tó fi ń kọ́ tìmọ́ mi létí yẹn dúró bẹ́ẹ̀ wọ́n purọ́ ọkàn mọ́ ẹ àwọn mo ti gbẹ̀rí ẹ jẹ́ wọ́n ló fún obìnrin mi ìlóyún. ẹ wá sọ pé ẹ jẹ́rìí mi. àmọ́ gbẹ̀rí ẹ jẹ́. bàbá ẹ ṣẹ́wọ̀n ẹ ń ṣí ẹ̀wọ̀n. yàrá yẹ àṣẹwọ̀n. ẹ ṣe máa jẹ́rìí mi ṣe máa jẹ́rìí. ṣe lè jẹ́rìí ìgbà tó jẹ́ pé ọmọ dáadáa ni. ó dà mo ṣe ọmọ dáadáa mo fúyà lóyún o ṣèbí o ti sọ fún àwọn mo ti fúyà lóyún bẹ́ẹ̀ ni àbí mi ò tó fúyà lóyún ni. màmá mú wọn yìí ṣe lẹ́yìn ẹbí bímbọ́lá ìyá bímbọ́lá rẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ gbà pé o ò lẹ́kọ̀ọ́ bọ́dẹ̀ ṣe ń pè ẹ́ olùbá ẹ̀ àṣà ni ẹ pátápátá kò wúlò wọ́n bí mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ládùúrú oore tọmọ mi ṣe fún ẹ. tí wọ́n sọ pé ọlọ́ba mi kọ́ bí. owó ẹ̀lẹ́jọ kan. màmá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn jábàrà gbà ní o. <laughs> ọmọ mi nínú owó ilé yìí. owó ọmọ. owó bò ó. ó ti pàtó fún yín. yes. ah màmá ẹ máa tẹ. wẹ màmá ẹ máa tẹ. ẹ ẹ máa tẹ. ẹ àṣà àwọn yẹn. tí bá kí fẹ́ tí fún ẹ kí ni. o fẹ́ máa lọ lójú mi. màá lọ lójú yìí màá lọ lẹ́yìn màá tẹ́ bá sùn màá nà màá tún nà mọ́ yín lára. obìnrin inú ilé yóò fọkọ rí. ok o fẹ́ sọ̀tọ̀. màmá fẹ́ náà ni. kí ni màmá fẹ́ náà ni. kí ni màá lù yẹ yìí. màá lù yẹ yìí. màmá màá lù yẹ yìí. ọ̀rẹ́ mi kò fi ọ̀rẹ́ mi kò tó ṣe fún mi. ọ̀rẹ́ mi. Mami! Olha!

ó ní kí n lọ fọlọ́pàá mu. bẹ́ẹ̀ni. tí bá wá fi ọlọ́pàá mu tó bá wá ràn lọ sẹ́wọ̀n mm-hmm. àwọn ọmọ méjèèjì tí mo bí fún á wá di ọmọ ẹlẹ́wọ̀n ojú wo lè fẹ́ káwọn ọmọ yẹn máa fi wò ó. Hmm? ẹ nítorí tọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní láti rojọ́ jù irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan tá máa ń ṣe fún wọn yes. àlàyé tó ń ṣe fún mi ò yé mi dáadáa. láhàn mi kó tó ń sọ tó ń sọ mò ń gbọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe fún ọkọ mi ni wípé ẹ bá mi gba sátọ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀ kẹ́ gbé sóde lọ́wọ́ even tí kò bá sí ọjọ́ rárá ẹ gba gbogbo ọjọ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ má gbé kankan fún kóun dàbí korofo kémi di ọkọ nínú ilé kóun máa ṣe gẹ́gẹ́ bí ìyàwó torí mi ò fẹ́ kọ́lẹ̀ rárá. bẹ́ẹ̀ ṣé pé tó ń sọ ni pé ìwọ lọ fẹ́ máa wakọ̀ rẹ̀ káàkiri. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo ń o bá sọ òun ni kọ́ máa tẹ̀lé. bẹ́ẹ̀ ni kò tí mo fẹ́. ìwọ jọkọ òun jẹ́yàwó. bẹ́ẹ̀ ni. ẹ wo bàbá kó tá a fẹ́ gbogbo ni ní kí bá a ṣe. ẹ bá wa ṣí bàbá tó bá a yanjú ẹ. ẹ wá gbọ́ o. gbogbo tẹ́ ń sọ yìí o ilé àṣẹ lẹwà ilé agbára lẹwà yìí. ẹ rò dáadáa o. bẹ́ẹ̀ ni bàbá. torí tẹ́sẹ̀ bá ti gùn kò sátúnṣe mọ́ o. tí nǹkan mi bá wà tó bá tún dàṣẹ lọ ẹ bá mi ṣe mo fẹ́ kí n máa gùn bí ọkùnrin kóun máa gùn mí bí obìnrin torí mi ò rẹ́dí àti kọ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá. ó kọ ọkọ rẹ ti jẹ́. bàbá ọlámilékan ni ọmọ àṣàkẹ́. ọlámilékan máa ṣàkẹ́ bí n bá ti pè oríkọ máa dá mi lóhùn o torí òjò lọ́nà oró námúgi òjò lọ àṣẹ ẹ̀tọ́ múlẹ̀ torí pé pé gbé igbó ọjà pọ̀dọ̀ ọ̀dọ̀ fún ìwà pòkú lóríta àlàyé nìyẹn mo pè olónìkan dá mi lóhùn dáadáa àdìsótó ah. ayò tó bẹ́ẹ̀ ọ̀pọ̀ ohun. ẹ sọ̀rọ̀ náà ṣé ẹ lè sọ̀rọ̀ ni tàbí nǹkan tí mo ṣe ń gbà yẹn kò dáa mo béèrè ni. Hmm. bùdá mi hmm. lórí ẹbí. Ah! ó mọ̀ ṣe o gbogbo ọkùnrin tí bá sọ ìyàwó wọn dẹrú nínú ilé tí wọ́n sọ ìyàwó di nǹkan ìgbá bọ́ọ̀lù ká gba lójú ká gba mímú ká sobìnrin dìbọ́lẹ̀ a jẹ́ pé n tó yẹ kí wọ́n ṣe fún wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ìdájọ́ tó yẹ fúru wọn náà rèé tó ìyá fi kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ẹ wo kò sí ọ̀nà àbáyọ níbi kankan o. Eh! yes bó bá ṣe bá kú nìyẹn my dear tàbí mo fìyà jẹ. Eh? Hmm. kí ni ẹ jọ ah, ah, àjọṣe ògùn àtẹgbà ah, just kí ni wọ́n mi táwọn ẹbí ẹ lóhùn àwọn ah, mi ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀ fún òye àwọn ẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ kó yẹ kí n ti gbé dànù kí n ti jẹ́ dànù kó tún kọ́ tó bẹ́ẹ̀. àníṣòtò kí n wá yóò. ó tó bẹ́ẹ̀. ẹnìkan yóò mọ o jẹ kó wá ròyìn o bí mo bá lanu sọtẹnu mi ẹ má kàánú mi èmi ni tèmi yé ẹ má dá mi lẹ́jọ́ o tó kí n wùwà yóò lójú bẹ́ẹ̀ lọ ṣó ní ṣòtò kí n wà yóò. ó tó bẹ́ẹ̀. owó ojú mi èmi nìkan mo lè ṣàlàyé. ó tó bẹ́ẹ̀. a ní ṣòtò kí n wà yóò. ó tó bẹ́ẹ̀. tẹ bá pọ̀ ọmọ ìyá ẹ ló mú àsunkún kò sọ̀rọ̀ kúrò ń ojú ẹ̀rí kọjá àfẹnusọ èmi rèé ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ẹ má káàánú mi o ẹ rí wípé ó tó kí n hùwà yóò àlójú bẹ́ẹ̀ lọ ṣó tó kí n hùwà yóò ó tó bẹ́ẹ̀ àní ṣó tó ó dùn.